ọlọ́run jẹ́ kọ̀ọ̀kan wọ́n wà. iná wúlọ́lá kò lè ṣáyé ẹ̀rùn kan yìí àwọn olùlànà ṣáyé. àwọn olùlànà ṣáyé. máa jẹ́kọ̀ọ́ fún mùsùlùmí ìgbé tí mùsùlùmí bá fẹ́ nígbàgbọ́ irú ìgbàgbọ́ wọn ló gbọdọ̀ ní irú ìgbàgbọ́ àwọn sábẹ́ ìgbàgbọ́ tí ọ̀bá bá tàwọn sábẹ́ àtìlẹ́yìn ìlú ìgbàgbọ́ tó fún ọ yìí ìgbàgbọ́ tó fún ọ. àwọn akẹ́kọ̀ọ́ á ń ti ìgbàgbọ́ nù ẹlẹ́yìn òsì lọ́dọ̀ ọlọ́run ìgbàgbọ́ tàwọn sábẹ́ àtìlẹ́yìn ìlú lọ́la làbí àyè eléyà náà ní ti máa jẹ́kọ̀ọ́ fún wa ibi kó tó ń tà bá ti ń ṣe tí ọba ti bá tàwọn sàbí mu tọ́nà ń sẹ̀sẹ̀ kalẹ̀ ń ṣe ju wọn tọ́nà ń sọ̀rọ̀ àti kalẹ̀ ń ṣe ju wọn nǹkan wò lè dá nǹkan wò lè dá. ohun tá a bá ṣe tó bá bá tàwọn sàbí àlejò Muhammad sallallahu alayhi wa sallam ó nìkan rí. òun ló fi jẹ́ jẹ́ wípé nígbà tí àwọn ọ̀hún á rí. tí wọ́n yarí báwọn sàdó lọ́wọ́ wọ́n yarí wọ́n pa Usman rọ́bì àbáwọ̀ wọ́n ní àwọn ẹbí rẹ̀ níyàn sí kù àwọn fámì rẹ̀ níyàn sí kù wọ́n pa. ó tún wá di ayé ó wàhálà yìí tún wá lé ní ó ní rẹ̀ amírù ìwòmí ni tí ń ṣe àlìmọ́ni tí ń lọ báwọn èèyàn yìí kí ń báwọn sọ̀rọ̀. àlè ní kí àkọ́fọ́gbọ́n máa rẹ̀ ìkà ẹ̀rù wọn ń bà mí kí wọ́n má da wàhálà sí ọ lágbàdá. ìmúra bá ti fi rárá ẹ̀kọ́ tí bẹ lára mi tó àwọn eléyìí ọ̀dọ́dọ̀ lè ní mi láàjẹ́ lọ́ba nígbà tó yá àdìyọ̀ dàpọ̀ èmi tí mo fẹ́ lọ́jọ́ àti mi lọ́jọ́ ìdí o ìgbà tí wọ́n á lọ òwò àkọjá ojú o báwọn akọ̀wárí tó ṣe kọ́kọ́ rí àwọn akọ̀wárí tó ọ̀kan nínú òṣìṣẹ́ wọn ní gàfẹ́ ráyé sá wọ́n sọ fáwọn làwọn ṣẹ̀ṣẹ̀ ọlọ́wọ́ bá jù lórí báwọn olùkọ́ ká bàtà yẹn fáwọn. ẹni rẹ̀ wọn àbá ti ìwọ ni júpà tó gbé wọ ìgbéni ṣe قل من حرم زينة الله التي أخرج للعباد ẹ̀sìn ọlọ́run ní kéèyàn wọ́n sọ fọ́dà aṣọ tí mo wọ́n tó dá ìtàní ọ̀sọ́ di ọlọ́run ní kí àwọn ohun ọ̀ṣọ́ mi tí mo ṣe lẹ́sọ̀ fáwọn èèyàn tá ló fẹ́ sọ pé ìwọ̀n nínú ọ̀sán tó lọ ní ọ̀dà kan àmọ́ sọ̀sọ́ nù èwo lọ wá wá sí ewu ibi tí mo wà lọ ó ní dìtòkùn min ashabi rasulillahi sallallahu alaihi wasallam ọ̀dọ̀ ọ̀dọ̀ àwọn tàbí àlẹ́ mi mo ti wá báyìí o. àwọn sàárì ànẹ́bí nílànà tẹ́ ń tọ́ yí ọkọ̀ rẹ̀ wà lẹ́yìn sàfíìkù ibi tí mo fẹ́ lò. gbogbo yín bẹ́ẹ̀ nílẹ̀ kọ́ra ayé lọ yìí tẹ́ ẹ ẹ̀ sì tún sí àdéhùn mùsùlùmí àdéhùn mùsùlùmí ọmọ sí sàbí kankan nù ẹ wá fẹ́ máa ṣe ti takun táwọn orí àlùlẹ̀ wa ibi tí mo fẹ́ lò. téèyàn tó àjọ tí ó wà lálàáfíà ọjọ́ ọ̀rọ̀ bá tó àjọ mọ́ ọjọ́ lóbi jọjọ kí n bàbá òyìn àkàtì àkójọ tí wọn lọ láti kàn lẹ́yìn àwọn sàájú kó sáà tẹnìkan nu wọn kí àti láàyè kan ìlànà ìlànà mi ẹsẹ̀ kan tó sèyàn náà ẹsẹ̀ kìnnìkan ìwọ làwọn èèyàn yìí máa ń dán ayé máa fi báyìí láyé àtàlẹ́ ṣùgbọ́n wọ́n wí pé ẹnìkan bẹ́ẹ̀ ní òlu tó ní mọ̀tò lọ òun làbílẹ̀ ìlú mọ̀tò àwọn ọ̀dẹ̀ lọ́sẹ̀ ọlọ́mọ ọba àlọ́jà àbílẹ̀ ìlú mọ̀tò àwọn àbílẹ̀ ìlú mọ̀tò àwọn ọdẹ onímọ̀ ni sásìkò ọ̀rọ̀ bá ti tó àwọn tí wọ́n jọ máa tó wọ́n ti lọ́jọ́ kó sẹ́nu ọ̀nà ní ẹ̀sìn wọ́n kọ̀ wọ́n ti kó sẹ́nu wọ́n lè fi ife tó bá jáde tó mẹ́wọ̀n lọ́mọ àwọn yẹn láwọn bí o ti fi lọ ẹgbẹ́ nílé géwù gan ẹlòmíì sùn ni. èyí tí o sùn máa tẹ fóònù yóò tún máa wọ̀sáàpù nílé géwù ọlọ́rin yìí o wọ́n ti wá dúró rẹ̀ jọba fún ní ọ̀rọ̀ àwọn kalẹ̀ wọ́n rẹ̀ ti kí ọlọ́sìn fún àbámọ lò lọ́nà tí ọba tọ́lọ́ mú o. ìgbà tá a ti láì wọ́n ṣẹ́wọ́ di wá jáde rọ́dí ọlọ́wọ́ àìsàn tàbí musa wa sọ fún mi pé mo máa tí mo mọ̀ wá bá ọ fún yàrá bá Abdulrahman mo máa ráwọn èèyàn kí wọ́n mọ́ṣáláṣí mọ̀ ní ara tí wọ́n mọ̀ ń já mọ̀ rí ah, Abdulrahman sọ̀rọ̀ ní ṣe kí wàá lè wọ́n sọ fún ọ nígbà tó o ní ìyẹn sọ kankan o. mo ń retí wípé wọ́sọ̀ ọjà àfa tí màá jẹ ju tèmi lọ nígbà ọba tó sọ̀rọ̀ ó ní ọba ti sọ fún kí tètè ka ẹsẹ̀ wọn ìjọba ń ka ọgọ́rùn ọgọ́rùn ṣùgbọ́n ẹsẹ̀ wọn ló yẹ kí wọ́n máa kà ìsọlọ́dọ̀ ìgbà tó wá dé àbúrò ní ah, ń dáwọ̀ ó ní ẹ̀yin sìn ẹ̀yin ẹ̀yin ìparun sì tètè ń ba yín báyìí ó ní aṣọ ànábì rè é gbó ojú ló kú náà lójú ọ̀tá ànábì ilẹ̀ rè tí ò sí ìjò jì náà ló kú náà ó ẹ̀sẹ̀ kó sì fúrẹ́ṣì nínú wa jẹ́ ya aba abdulrahman ma àròdìnà ilẹ̀ lọ́yẹ̀ baba ah, àgbà kankan ní wàá fi dáadáa ìbọn náà ìbá ń abdullahi bin masoud ó ní ká mi múri dèndé lọ́kọ́ yìí láyé òsì ìbá ó ní mélòó mélòó ẹni tí ń gbèrò rẹ̀ ó rìn wò ní ìtẹ̀ lọ́wọ́ láyé lẹ́yìn tó fi lọ́wọ́ lọ. etí mo fẹ́ lò ń bẹ́ẹ̀ ó ní eke bin masoud ní man kana mustanna falyastanna biman qadma tó bá fẹ́ nílànà kátó fẹ́ tọ̀ ìlànà àwọn tó ti kú ní ọ̀tọ̀ eléyìí sẹ́yìn sì kò bá ń sáwà bá ló wà nábì kò bẹ́ẹ̀ kọ́tọ́ kọ́ amú. tó bá rí bẹ́ẹ̀ ìyẹn náà ni wọ́n fi sọ fáwọn mọ̀nàbìkì ìtayé àjẹbí wípé àmì nù kàmá àmọ́lẹ̀ nìkan ẹjọ́ lọ́wọ́ ọba gbọ́ iwájú ní ẹ̀sán kàgbọ́ bó ṣe wù irú kàgbọ́ wù ọlọ́wọ́ ọba dà pọ̀ ọlọ́ni ọmọ yìí sábà yíyá náà láwòlè wò dáa. ẹnì yòówù tí bá ń yapọ̀ ń sí ọlọ́run lẹ́yìn ìgbà tí ìmàlẹ̀ ẹ̀sìn fi hàn sí. wàyà sáré ẹ̀fọ́ yóò sáré ní mo kún ní tí ọ̀wá rọ̀nà mí ìtẹ̀lé tó ní ọ̀nà tó yàtọ̀ sọ́nà àwọn olùdájọ́ òdodo ló wọ́n máa tẹ̀lé alimọ̀mìnì níbẹ̀ gbogbo àpọ̀lọpọ̀ tàbí sí wọn ni àwọn sàhábà ọlọ́run ọba jẹ́rìí sí ímọ̀ọ́nì sàábẹ́gbẹ́ ímọ̀ọ́nì wọn tẹ̀ ń lọ́rùn.

wọ́n ní gbogbo sàbẹ̀ kẹlẹ̀ nìyà. ọlọ́run bá nígbà tó ọmọ lọ́sẹ̀ lọ́rùn wọ̀nyẹ́ tẹ̀lé ọ̀yọ́ tẹ̀lé ìrọ̀lẹ́ tó o bá tẹ̀lé lànà mí tó yàtọ̀ sí táwọn olùgbàgbé òdòdó sí táwọn sàbẹ̀. ọlọ́run ní wá sí ní máa kà wá nílà ọlọ́run tó dojú kọ àwa náà wà dojú rẹ̀ kọ́ yóò fún un lójú òní ìfẹ́ náà kó mi lẹ́yìn tẹ̀lé wà ló tún lé ní ìjà wàtá àtúmọ̀ síyẹ̀rọ ọlọ́ni kò wá ní ibòmí ìdílé tinú náà jahannama ọlọ́mọdé àwọn náà ìyẹn lọ́fà sáàrin sọ fún gbogbo àwa mùsùlùmí wípé àmì nù kí a máa àmàlà náà tu irú ìgbàgbọ́ àwọn ẹnìkan ọmọ rẹ kú ìgbà tó ọmọ rẹ kú tí ó ọmọ rẹ kú ní bárẹ̀ làwọn yẹn bá ń pariwo pé ee ọmọ yẹn ti mọ ọmọ ànábì gan kú omi jábọ́ lójú ànábì àbí ọ̀jábọ́ omi jábọ́ wọ́n ní kí má ní tẹ̀lé ìtújú tànábì lọ torí bí ọmọ àtà nẹ́bí kú àrẹ́bí tó kọ́ eléyìí ọmọ rẹ kú òun rẹ̀ rìn àwọn eléyìí tí àbọ̀lọ̀ tó yẹn wọ́n tán nínú ọlọ́run bí àwọn oṣù bí ó ti bínú. ọ tọ́jú fún nípò lọ láwọn èèyàn bá wá di bá ṣẹ́kọ̀ọ́ lè sílámù ìmọ̀ tẹ̀mí ìyàtọ̀ àlẹ́ yìí ẹnìkan nǹkan ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ẹnìkan bẹ ní ìsìn tí má lè rẹ ti tàná lọ. kí àlóde wọ́n ní gbàgbọ́ ọmọ tàná níwọ̀n yẹn ti lànà mi lọ. ìkọ̀lẹ̀ ìsìlámù ní àìmọ̀kan ní wàhálà sí i. sẹ́yìn bá ló ń bẹ̀rù ọlọ́run títí tí ìbẹ̀rù ọlọ́run bá lọ bá ti pàtà wọn sàbí lòkọ̀ lálàáfíà. ìyẹn ló fà á. láwọn àgbẹ̀kan nílùú ìlú ìsìlámù wọ́n sọ pé ìwò ni gómìnà wà mọ́tò. mo padà wà á lọ tó bá lọ bí má ti rí gàdúrà wọn lọ àwọn àbá àdébí rárá ẹ nítorí pé láyé ànábì àwọn obìnrin ń kọra fún mi wọ́n ń kọ kẹ́tẹ́kẹ́tẹ́ ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan àgọ́ ayé ìta náà kù láyé ìlú náà tó jẹ́ pé nǹkan fún wọn ni wọ́n sùn òun náà wọ́n ń já ti dí ọ̀nà wàhálà tó lè ti gbẹ̀yọ̀ rárá nígbà wọn tàbí bá ti ṣe ló dáa ìjà káwọn obìnrin wa lẹ́kọ̀ọ́ yẹn já wọn. obìnrin wa láàkọ̀ lẹ́kọ̀ọ́ kéde tó wá lẹ́kọ̀ọ́ ní ọ̀sìn láàyè ọ̀lẹ́kọ̀ọ́ nítorí yorùbá láyé mi yé wa wàyà sàbí ẹ̀rọ yóò sàbí ojú ọba ti dá lọ́dọ̀ àwọn sàbí yóò dá dáadáa. àárínú kàmá àwọn ìyá lọ́dọ̀ tó kùn sàwọn ní ìmọ̀ ní ìmọ̀ yẹn nìkan tí ọkà já àwọn ìbànújẹ́ lọ. ṣèlú ìbámu ni pé mọ̀jà nǹkan rú nígbà tá ànábì tómi ń kán lójú rẹ̀ ẹnìkan wá sọ fún pé ah, ànábì kí ni kílọ̀wẹ́ máa tẹ̀lé omi máa fẹ́ máa jáde lójú ànábì bóun ló ní ti wá dé lọ́nà tí náà máa ṣe sùúrù tí mo sí bàbá jù anábì ní iná àárọ̀ omi tí ń jáde lójú mi omi ìkẹyìn ọmọ tó ẹ̀jẹ̀ tí ayé tí ò rí nkẹta sí láyé ní wá ń padà àánú rẹ̀ ṣe ní omi tí ń jáde lójú mi omi ìkẹyìn ṣùgbọ́n kankan ò ní jáde lẹ́nu tó tó bọ́ lọ́nu. sẹ́kùn Islam àlẹ́ yọ̀ wọ́n ní bí anábì kó nǹkan méjì sẹ́yìn. ó kó sùúrù tó lọ́n pàṣẹ rẹ̀ sẹ́mi àti kẹ́fọ́ mọ̀nìyàn ó kó sẹ́mi. ẹ̀mí ẹni tọ́mọ rẹ̀ tí ń ń o sùn ò lè gba nǹkan méjì papọ̀ nítorí pé mi ò gbà yìí ìmọ̀ ìrìn òkun tó ẹ̀mí rẹ̀ gba sùúrù kọ̀dà kẹ́ ẹni ẹ̀mí ẹ̀ wá méjì àlejò ìṣègbè bàbá bàbá rẹ̀ kátó wá lóṣù tẹ̀. wọ́n yà á fi ẹ̀rù máa ń ìlú kàmá táwọn ìgbàjọ ti wá sọ́gbà táwọn kàdúrà lẹ́yìn wọ́n rọ́bì ọlọ́run àyè sọ̀hà. ìgbàjọ àgbàjọ tòótọ́ ṣùgbọ́n ìgbàjọ tiwa ibo la bí ń nínú African magic. ìrírí ayé táwọn yẹn bá bí jù pẹ̀lú ìrírí ayé wa ìlú ìrírí ẹ yẹn. àwọn èèyàn ti ń sáré nítorí kí wọ́n ti yóò sọ̀tò àwọn yóò ilé yóò sọ̀tò

láti lọ́dọ̀ àdúgbò ìrì ayé dé ìrì ayé tó tún wà máa ṣẹlẹ̀ ìwọ mi ṣe kó sì wà ìrírí ayé ìwọ bẹ́ẹ̀. sẹ́ẹ̀lì kọ̀ọ̀kan wá máa fẹ́ sọ ìrírí ayé tiẹ̀ ni ò lè dọ́tà. ojúmọ̀ ah! sí ní ìdájọ́ ìgbà dáyé náà bọ́ọ̀lù ọba ti jẹ́ mi owó kò yóò máa rí lọ bẹ́ẹ̀. yóò máa rí lọ sí. àmọ́ náà àmì ìwòlò náà ti ojú orí bẹ́ẹ̀ mi rẹ bá gùn. ọlọ́run ó dára pọ̀. torí pé ọlọ́run ọba mi ọba ara ní pẹ̀lú bá ìlànà àwọn kí ni sọ́ọ̀sì ìmọ̀lì ti gánà. ṣé èyí táwọn jọ ń ta bá lọ́wọ́ àwọn bá tọ̀lọ̀ fún kí a àti máa bí ti máa ṣe àwọn àgbàgbà ń bẹ tó yẹ kí àti yorùbá máa tẹ̀sí ọ̀tá kó kọ́ wàǹkárá kọ́ ọwọ́ gẹ́ni kọ́ mẹ́fìlà tẹ̀sí ọ̀tá kó tẹ̀sí ọ̀tá kó wọ́n yà àti yorùbá máa bá àti máa ń dẹ́sí lọ́dọ̀ wa kò sí tó wúlò mi. ọmọ lárúbá kan ò ti lé pé kó dé níbi ìdáhùn kò sí dọ́kàn ìwé ilẹ̀ tí máa múra lù ní ìṣẹ̀lẹ̀ tí múra kò sí dọ́kàn. ẹsẹ̀ òsì takò ṣùgbọ́n tó bá ti ń di ibi àwọn àjọ kẹ́kọ̀ọ́ kan.

omimi kankan ò ní ìdájọ́ wọn. àwọn ìdájọ́ tiwa omimi mi òsì ń bẹ lára ń dín mi ojú kòkòrò ń bẹ lára ń dín mi àìní ilẹ̀ ìdájọ́ yìí tó ń bẹ lára ń dín mi àyàfi ká múra dáadáa bọ́lọ̀ wọn láyé tó bẹ̀rẹ̀ fọ́ sáànù akóbi ayọ́mọ̀dì àlọ́. bá a bá fẹ́ ní ìdájọ́ tí ó lálàáfíà àfi padà sí ọ̀dà àwọn sábẹ́ àtàbí làwọn abóyún sójú àtìkà wọ tó ní alábàámi sọ̀hàbà alábàámi sára wọ́n bá fẹ́ tọ́ Kùránì tó o bá gbọ́ yé báwọn sàbẹ̀ ti gbọ́ yé wàhálà wọ́n bá fẹ́ gbọ́dọ̀ nípa àtàbí àwọn kan wọ́n kúrò àwọn sàbẹ̀ ti sàbẹ̀ wọn sọ ní ẹni oṣù lẹ́mọ̀ wọn lọ́wọ́ báwọn. ní wàá tó kẹ́yìn ọ̀gá Kùránì ní kó lè mọ̀ sẹ́rọ̀ ọmọ sí iná tán lọ́ yìí lẹ́sí àfọ̀rọ̀jà lẹ́ ìbáàdì. ìbọ́lá òun ló ló mú àwọn ọ̀sánjáde fún akásí wọn sọ̀sọ́ وإذا قيل لهم آمنوا كما آمنا ẹgbàgbọ́ ha, ha wà jẹgbàgbọ́ yín ha. jẹgbàgbọ́ fíìmù ẹ má jẹ́ ọjẹ́ gbàgbọ́ tó ti rí pé inú fíìmù lẹ̀ ẹ́ sí yọ ẹ má jẹ́ ọjẹ́ pé ìgbàgbọ́ ọmọ àwùjọ ẹ má jẹ́ ọjẹ́ ìgbàgbọ́ ọlọ́run rírí ayé àwọn tí ń sọ rírí ayé sí láyé wọn. àwọn tí wọn bẹ̀rẹ̀ rẹ̀ kankan àwọn kọlọ láwùjọ ìwòye wọn wà fún ọtí fún dàgbà èmi torí kalẹ̀ bá àtàyè sáyé yìí náà ni ká má bàa tètè kú àwọn tí ń sọ lọ́wọ́ ó dàbí wọn àti ìrísọ mọ́ ní ìdìbà kí wọ́n ní. mí lọ wọ́n ti bẹ́ẹ̀ kú tán ọlọ́wọ́ bọ́ sànù wa ìgbàgbọ́ mùsùlùmí ibo ni ó kiri irun ti rọrùn. nínú ìlànà anábìwá muhammad nínú ìdísí àwọn sàábì anábìwá muhammad sallallahu alayhi wa sallam láyé àtàbí sallallahu alayhi wa sallam sàábì kan ó ní ẹrú bẹ́ẹ̀ ẹrú bẹ́ẹ̀ rẹ wá dé ẹran lọ wá sàtìmọ́lì bí sàábì ti kọ́ inú yóò kàn ọ wá ah, náà ẹ òkè àkèyàn ti lóun náà ẹmọ ẹwú lọ́dà létí o ṣùgbọ́n ọ̀dà létí náà wò pé kò yẹ kó gbé tiẹ̀ tí wọ́n lè ka yìí yẹn tó ti fọ́ ìdí ẹ̀ tí ó di ẹ̀ orí pé kò yẹ kó létí ẹlòmíràn torí pé ní kankan ti sẹ́la bẹ̀rẹ̀ ó lè jẹ́ pé kankan ti lọ lọ́jọ́ yóò sì lẹ́gbàá yóò sì ń fọtí fọtí títí yẹn ń fọtí kọ́lá fẹ́ lò nínú Yorùbá náà ẹ bá wà bá ní ọmọ ẹ bá wà wọ́n sábà ó ní ẹrú mi ó sì wà wúlò ìwọ wa kọ ìdílé wọn ò pé tí mo mọ̀ sí fún un ọmọ yẹn sí wa àwọn ẹni náà wọlé lọ pé wa wọn bá lọ lọ bẹ ní hajj tí wọn mú sí òkè òkè àwọn ẹni bá bí ẹ ẹ yọ ọbẹ ní ayé náà kọ ìlú abẹ lọ ní ọgbà dọlà ìyá alábẹ̀rẹ̀ ìbọlọ́lọ́run wà ó ní àbúrò ọ̀sán náà. ọlọ́run ọba ń bẹ lókè sámà ọ̀sán mẹ́fà náà anábì ní ẹni tó tó síwájú rẹ̀ ti bí ó tá a ní àwọn à ń sàrọ̀ sí i lọ ìbọn náà wà sí a ọlọ́run ha mọ́kùnmíà anábì ní tó fi ibi tó gbà tó fi làwọn àjọ lónìí fúri torí pé kò fúrí rẹ̀ ó bẹ́nẹ́fìtì ẹ̀ nítorí pé mú mi ní òdodo ni. ee ní bá wà lọ́pọ̀lọpọ̀ wa léèrè ní gbogbo lọ́wọ́ àkìlá wọn lọ. lórí àyè káàyè yìí máa ń lè bí ọ̀bá ti làbí ìbòlò yìí tí mo fẹ́ lò bẹ́ẹ̀ lórí mo fi lọ bẹ́ẹ̀. wàyí ráàkì làlà fún àmì nù kàmá àmàlà náà ìgbàjọ àwọn sàábí títí dẹ́gbà jọ ní Qur'an oníkébo lọ́wọ́ bá wà òkè gbogbo ẹ̀dá ẹ̀ ìsàmà lọ́wọ́. àárín tó ń máa ń rí sàmáì àyà nípa nínú wọlé àrùn fa ìlà ìyá ìyàwó. abu àmín tó ń máa ń rí sàmáì àyẹ̀yọ̀ ìlà àlàyé fún àṣìbá àyà méjì tó tẹ̀lé àwọn Qur'an yìí. tọ́lọ̀ sí kílẹ̀ ma máa ń fi sàmà máa ń fi sàmà ẹ̀rọ àti ìgbà yìí lọ́wọ́ bá wa òkè tó wà wà bá ń ó wà lóko ibi ìsàlẹ̀ tó dáàbò àbí ń bẹ láàtà àbùkù ọ̀rọ̀ àbùkù sọ́nà ní sọ́nà kí ẹ̀ máa ní gbogbo ibi tí mo ọlọ́run kò sí ìmọ̀ rẹ̀ kárí gbogbo nǹkan bí kẹ̀yẹ̀ rẹ̀ ṣe kárí gbogbo nǹkan ni ìmọ̀ rẹ̀ kárí aya kan bẹ nínú suratul mujadila ma yakunu min najwa salafati illa huwa rabi'uhum ọlọ́run ní àwọn èèyàn òní mẹ́ta òní wà ń bìkà kí wọ́n máa sọ̀rọ̀ kẹ́lẹ́kẹ́lẹ́ ọlọ́run ti kẹ́rin wọn. wàlá kọ́ńtà wọn. adẹ́nà mílíọ̀nìkà wọn bá àti méjì yóò sì kẹta wàlá àtìbárọ̀ wọn bá àti méjì yóò sì kẹjọ bí wọn ṣe é wò tó bẹ̀ jọ jù bẹ́ẹ̀ lọ. ilé àwọn àwọn àwọn ayélujára ọlọ́ọ̀ni bí kíbi tí wọ́n bá wà níbẹ̀ pẹ̀lú wọn. eléyìí làwọn sọ fún wa dìbò bí gbogbo ayé ọlọ́ọ̀tì ní gbogbo bí kíbi tí wọ́n bá wà òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀. tí wọ́n bá wà lọ sí ìpàdé yìí níbi ọtí ńkọ́ ọlọ́lọ́wọ́ àti kẹjọ wọn lórí ìdíwọ̀ ọtí yìí ọ̀rọ̀ àbùkù ní sọ́nà ojú ọ̀rọ̀ yọ ọba ìmọ̀ ahmed ẹ má jẹ́ àgbàdo ìlà máa àmàlà náà gbàdá lọ́dọ̀ ìmọ̀ ahmed ìmọ̀ ahmed ní ayé àwọn ìwà tó kà ní. kí ni bẹ̀rẹ̀ rẹ̀ alámúgbárọ̀ ánàmọ́ àyà ẹ̀dámù àbí tó bẹ̀rẹ̀ rẹ̀ kọ́ mi alámúgbárọ̀ ánàmọ́ àyà ẹ̀dámù máa ń sọ àmọ́ wá ti wà máa ń fi àrùn. ọlọ́run ní sẹ́sẹ́ wo òrí ni kò yí ọkọ̀ àti ike ọlọ́run bá mú ojú tó ń ti ń bẹ ń sámà àti ojú tó ń ti ń bẹ lórí ilẹ̀ ọjọ́ otu ụlọ. wọ́n yà fún mi mẹ́jọ ó tó lọ ó tó lọ. ìgbà tó débi àwọn àwọn máa ń fún bí bí yàwó máa kó ló ti parí ẹ̀. lọ gbogbo nǹkan mọ́ máa mọ́ máa onígbàjá àhárí ẹ̀yìn mi. ìgbà tó lọ́wọ́ mọ́ bẹ̀rẹ̀ ló fi bẹ̀rẹ̀. wà ó tún wá fẹ́ parí kẹ́ yìí náà ó tún fi mọ̀ parí ẹ̀ ti mọ̀ tó lọ́wọ́ pẹ̀lú wọn pẹ̀lú ìgbàgbọ́ bẹ́ẹ̀ là níwájú ọlọ́run ọba tòṣoṣo ọ̀tá tìbàdàn ọ̀tá àyàfi tó bá ti rí àwọn tàbí. wẹ̀yìn bá ti lálàó àmìnú kàmá àmàlànà ìbọn àlọ́lọ́wọ́ àwáyé. àwọn kàmá wọn lọ́lọ́ bẹ̀rẹ̀ ayé káàyè ìgbà tí bẹ̀rẹ̀ àwọn ọ̀nà tó ló ń bẹ lọ gbọ́dọ̀ jà kí ló ló ń sí. ó ní wọn mú un kọ́lé gíga òun bẹ̀rẹ̀ kó sọ́mà lọ làyé ọkọ̀ ẹ̀ ilà ayé na ọ̀fẹ́ nàgàwó ọlọ́run lókè lóró ti fún mi kókè lọ́wọ́ ìgbà tó fi lókè lọ́lọ́run òun wà kó wá ọba sọ fún bẹ lókè tó ọba ń bẹ lókè iná ẹ̀rí òbí tí bá bẹ lẹ̀. olùkárì tó bá wá wà lẹ́sẹ̀ tó dúró tàtàwá rẹ̀ ṣe wà tó dára tọ́ba wá tí ó wọ́n ní ó wà dára tó dára bọ̀ kí náà bá tó ṣùgbọ́n ìgbà tó wá wà lókè gbogbo wa wọ́n ní àkókò gàgàrà wọn orí ọ̀pẹ ṣe kí ní ẹlọ́tẹ̀lẹ̀ ojú tó lé ojú tó kó tó túmọ̀ sí pé bá ń bẹ láàyè ìjà gbogbo ni wọ́n rí àbí rẹ̀ kọ́ ọ̀nà láàyè wọn ládùúgbò gàgàrà ọlọ orí ọpẹ ọwọ alẹ ti ojú rẹ wá tó ilé ojú etí ń ṣẹlẹ̀ ńlẹ ojú rẹ rí etí ń ṣẹlẹ̀ lóko ojú rẹ rí bọ́ọ̀lù náà ti wà lókè wa ló téńté ojú rẹ wá tó gbogbo wa. ọlọ́run ọba ń bẹ lókè ìdájọ́ táwọn sáré nù. ìdájọ́ táwọn sáré nù ìdájọ́ táwọn sábà nígbà fana ilà máa ṣàkàrà ọ̀gbọ́n ọ̀dàná owó àmàlù lánà. àwọn kàábí àtẹ́bí ń bẹ lóko ogun wa bẹ fún wọ́n wá òkè káwọn máa túra mú làwọn èèyàn kan wá bá wọn bá wọn yín ké nínú ìtàn àtàkọ́dé dáhùn ẹ̀hún làkọ́ àṣàwọ̀ ẹ̀ tètè máa sánú àwọn èèyàn máa ti ń parapọ̀ lẹ́yìn lórí. ọlọ́run ti ti máa ní wọn torí pé ọlọ́ọ̀ta pété pèrò lórí wọn gan ìmọ̀ ni wọ́n tún wá lé fún. tí wọ́n bá gbọ́ pé àwọn ọ̀tá rẹ̀ kójọ síbi kan kí ló ṣe. níbi táwọn ìjókòó sí lónìí lónìí lónìí ibi tí mo dé lọ gbé mọ́tò mi lọ ní ẹ̀jẹ̀ baláwo ní wájú mi. ẹni tí ń tọ̀ ọ́ ká ajijọla ìnáwí ní bá ń kọjá lọ ọba dọ́kọ̀ tó wájú wa bàbá wa bá wa ní òní tó lónìí púpọ̀. mojoko alihamudulilayi sáà jọ mẹ́mẹ́ náà mẹ́mẹ́ lóka alájijọla ìnáwí ló bá dé lọ́wọ́ lọ́wọ́ tó ká fún wa kẹ̀kẹ́ ká bá tẹ̀sẹ̀ ọ kì í sàfà o. ó ní kí kílẹ̀ lẹ́sẹ̀ lẹ́fẹ̀ẹ́ tó ká fún àbọ̀ká tó ń jẹ́ òṣìṣẹ́ ọ̀dà kò fò kọ́wọ́ ẹ̀yin kele wọ́n kò kọ́wọ́ tí ẹjọ́ yìí lẹ lájẹǹtì lọ́nà kìíní jò nígbà ẹnìkan tó ka ìjà náà lẹbi ó ti lájẹǹtì yóò ká yìí náà làwọn kọ ó dé tẹ wá bẹ tà fún wa ó ń tà sí i lẹbi ó lè ah, ọkà ọmọ kà ẹni ìlú ah, ah, ọjà lè nígbà fún yẹn. ó ní àwọn òòlù àwọn àǹtà ara ẹ̀yin náà yẹ kẹ́ ẹ̀yẹ bá ní òkè yọ ọ̀kẹ́ kó o fi sọ́wọ́ kó o fi bá ti lọ́wọ́ ó ní ìwà bíbí náà mọ̀ ó ní ẹ̀ mọ̀ wá yìí rárá yọ ọ̀kẹ́ ẹni dàgbẹ́ ní ilé inú mi sì dùn mọ̀sá jòkó yẹ náà fara dájú kọ́ fi ti lọ ó ní yọ yọ wọn náà ti mo lọ́kọ̀ tí mo fẹ́ ta o yìí wàá fi ọwọ́ ní ọkọ wáyé ọkọ̀ mi gbọ́dọ̀ ta lónìí o bọ́ bá ti ta ẹ̀ ọ́ bí ọba ti ta ó ní owó bẹ́ẹ̀ lọ sí inú mi dùn pé àti bọ́ọ̀lù ní àwọn ló báyìí fúnra ìpínlẹ̀ wa gbà mo ní àtibó ká yìí jẹ́ máa wuli kò yẹ kẹ́ máa dọ́kọ̀ kí yẹ máa polówó ó kẹ́ ẹ jókòó ní káwọn yẹn máa rà yìí. wọ́n sáàpù ẹ̀ asọ̀rọ̀ ọmọ làákó jẹ́ni ẹ padà tó kù ńdọ̀lọ̀ ló ń lò pé tó káàkiri ní ìgbẹ́ pọ̀ ní ọ̀la rẹ̀ ìbá ti kó lọ́wọ́ kó wá yé níbà wò ọlọ́run wọn lájú rẹ̀ yọ káàánú wa ṣùgbọ́n láwòrán wọ́n ń fi sínú ọ̀kọ́ ẹlòmíì ò lè jáde láì mú kájọ́lá níbi ọ̀ kájọ́lá ṣẹ̀dáàrì wàyí rábí ìlàlà fún ámì ọ̀rọ̀ jẹ́ máa sọ fún orí nígbà kàtà àìláyà sí ọ̀ka wà lè kò sí ń tà máa fifty naira náà wà ní security ẹ lọ bí ìrè security kò sí léyìn mọ́ security lọ́wọ́ jù fifty naira yóò àbúrò báyìí security àwọn tó nyìnbọn wọn bẹ̀rẹ̀ kálí wọ́n bá ọ̀rùn kálí alọ́wọ́ fifty naira pé pẹ̀lú àti mílíọ̀nù tí ń lọ lóṣooṣù lórí security tí ò tó tó security ò tó pẹ̀lú àti owó tá a yàn bẹ́ẹ̀ ti lè lò lẹ́yìn kó wàá security fifty naira fún un. ọlọ́run wọn láti gbogbo ẹ̀yọ́ sànù wa ọlọ́run iṣẹ́ bá ń sọ fún àwọn ọmọdé bíi áàmì inú kí a máa abáná náà ṣùgbọ́n ìgbàgbọ́ àwọn sàádìí ẹ̀yìn ẹ̀dá àwọn mùsùlùmí ètò nínà inú ìgbàgbọ́ àwọn sàádìí ni ẹ̀dí ayé tí nǹkan ṣẹlẹ̀ ká lọ́lọ́run lọ́lọ́run àbọ̀kọ́ lọ́lọ́run tó tọ́ ṣùgbọ́n wọn kọ́ lọ́run lọ́lọ́run dà wẹ́lẹ́ nìkan ọjà lè lé olóhùn kí lọ ọlọ́run kí lọ lé àbúrò rẹ̀ bá fún ìyàwó ẹ̀ lóyún wọ́n wá sọ family meeting wọ́n lọ́wọ́ ni ẹ̀ ọlọ́run ọlọ́run àbábúrò òun ọlọ́run àbábúrò rẹ̀ ìmọ̀ ní ó ní títí àlejò ti bá wọlé mi lọ́kàn mọ́ wọnú yàrá mo bá bọ́kùnrin lọ́dọ̀ ìyàwó mi tí mo bá yọ àdá tí mo bá gé orí rẹ̀ bọ́lẹ̀ wọ̀ ah, àbí mo bọ́ dàtò àlejò ní pé owó rẹ̀ ń jọ yín lórí owó tọ́lọ́ ní ìgbà rẹ̀ ni wọ́n máa sọ pé ìyàwó rẹ̀ ọlọ́run ní káfó rẹ̀ ní oṣù gbé ọ̀dà ìtọ́lọ́ wàyí ìmáàmì ikú súnà náà láti fi súnà kọ́ lélẹ́ yọ ẹ̀dá tó lórí ọlọ́run súnà kọ́ ẹ má sọ àlù súnà lẹ́nu ẹ ma ara wa ẹ má jà dúró òdodo òdodo ni òdodo ni lẹ́wọ̀n tó kò wọlé kankan nù ni. torí pé àwọn wọn ní àwọn ìmánì kan tó le àwọn ọ̀gá wọn ti bàbá àbùsà rẹ̀ o wọ́n ṣe o wọ́n ṣe ní Pakistan yẹ Muhammad ibi asinọdà alẹ o gẹ́gẹ́ ń ti tàwa àbùsà rẹ̀ mo ní ọ̀rọ̀ rẹ̀ báyìí fún mi kátó bá bẹ kàn dàyẹrẹ ìdílé àti ìlú dẹrùn àwọn akẹ́ni tó kọ ẹ̀dá mi lọ́lọ́ kásọ̀ra kì í ṣe pé àwọn fọ́ọ̀tì ẹnìkan rárá à ń sàlàyé òdodo ẹ̀ torí kó ti fẹ́ máa jà pọ̀ àwọn èèyàn wá fẹ́ mójútó ẹ̀ mà wọ́n fẹ́ mọ yàtọ̀ láàrin ẹ̀ mà ó sì léwu. àwọn ìdájọ́ kájẹ báyìí kàkà sáfúnà àti tọ́ àgbà wa sọ̀rọ̀ kàlẹ́ ọ̀kà sí wa kálódé ìfọ̀ láyéláyé kò sí nǹkan tí ń jẹ́ bẹ́ẹ̀ ó tún ọ̀pọ̀ ọwọ́ wá ọ̀ràn táwọn yàrá yìí ń sọ́ra káàdì létí irú èdè súnà pé súnà ní téèyàn wà gbalada lórí rẹ̀ kò sí gbẹ ọba bẹ ní bí ojú bá ń dùn ọkọ sí wàhálà o ìgbà bẹ bí jésù ọsọ ọkọ sí wàhálà lọ́pọ̀ wá sọ pé tìrú súnà àbí kéèyàn máa ní tìrú kí kò sí nǹkan tí ń jẹba o. ọ̀rọ̀ ìgbésí ayé àwọn sàbí ànábì ni ẹ gbé bí wọ́n ti kírun ni ẹ ti kírun bí wọ́n ti gbà àwẹ̀ ni ẹ ti gbà àwẹ̀ bí wọ́n ti ṣètò sí ayé wọn ni ẹ ti gbé lóbi jẹjẹrẹ la fi máa ń pariwo fún wa máa nípa kò bí ní ti fi ànábì adé ńlá gbogbo tó ọba tó dé bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ lẹ̀ wá. ha tó bọ̀ ha tó ẹ̀ ń tó sọ̀rọ̀ ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí. ọlọ́run ní bá ń sọ bẹ́ẹ̀ báwọn mọ̀lẹ́bí kẹ́ ẹgbẹ́ sí wọn. àánú nínú kí a máa àmàlà ṣùgbọ́n àwọn gbàgbọ́ báwọn òpònú ti gbàgbọ́ wọn ló pònú làwọn sábẹ́ ah, lọ wa tí ẹ bá tún lù òdòdó àwọn máa tún bá bẹ́ẹ̀ ti tẹ̀lé lànà àwọn ìgbàgbọ́ àti ẹ̀kú bọ̀ àwọn kí àná ẹgbẹ́ mùsùlùmí tí ń nke tí ń jẹ̀sìn ọlọ́wọ́ bá ló kù ibi táwọn atúpa àwọn tàbí ló kù lánàá pè ibi tí wọ́n lọ ibi bẹ̀rẹ̀ wọn lọ. bọ́ọ̀ bá fẹ́ lọ bẹ̀ lọ tó bá ní àwọn àjọ àjọ iṣẹ́ tí torí yẹn gbà fọlọ́. èèyàn ò lè jìnnà ó gbà èèyàn ọmọ wá ọ̀nà àlùmọ̀ǹkọ́rọ́ yìí kiri ọjà kọlọ̀ ọ̀wọ́n akéwọ̀ ọ̀dálẹ̀jọ́ ló ń kọ́ lọ ọkọ̀ kí jẹ yẹ́n ṣe pé kò sí téèyàn máa jẹ náà tán ìbẹ̀rù bá ọ̀rọ̀ ìlú rẹ̀ mélòó ni ọ̀ ìbẹ̀rù ọlọ́run ọba tọ́lá rẹ̀ fún káfí ń dájú ọ̀run tàbí níbi wáyé bá ti lọ lọ́wọ́ àmì ọ̀gáwọ̀ àràmọ̀dá náà tó kọ́ọ̀lù àná ẹ má jà wà lára wọn ìmọ̀ mo ti sọ fún ájú òní pé inú ti máa ti sábà bí títí kẹfìrí èèyàn tí ẹ̀mọ́ fẹ̀sọ́ lọ sí abẹ́jọ́ mi. nítorí náà ìpín nínú òṣèlú ìlú náà òun ni máa fẹni tí bá ń tẹ̀sí ọlọ́run sí ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ wọ́n sì máa sọ ọlọ́ọ̀ni àlá ẹ̀ta díye ní ẹ̀yà ju. Bẹ́ẹ̀ni kan bá funu tọ́kọ́ kan tó gbé e mu, ó tẹ́jọ́ ọ̀pẹ̀ tó gbé e mu tó múná nìkan. Ọlọ́ọ̀ni àwọn jẹ́ẹ́jẹ́ lòkùnù, àwọn lọ̀kọ̀, àwọn lọ̀dẹ̀. Wọ́n á là yá. Láyé sọ̀rọ̀ tàbí láyé àlàmú. Láyé àlàmú. tó bá gbọ̀ ní ọmọ bíi lùkù fáwọn làwọn ọmọ yìí. kódà wọ́n ṣetán láti kọjọ tán lọ́gbọ́n wọ́n ní ọ̀gbọ́n àwọn ní ọjọ́ ìbò téèyàn ọba bẹ́ẹ̀ dọ́rọ̀ èèyàn ọdún èèyàn kó di ọ̀gọ̀ àkọ́dà kọ́lọ̀ ẹlọ́wọ́ àwọn kòmẹ́sàn sẹ́lọ́ àwọn ti gbẹ̀dú ọ̀gá síláàmù bí ẹ̀rọ akọ́nyẹ́ tí wọ́n ń dáyé kòmẹ́sàn kan bẹ́ẹ̀ ní yunifásitì kan tó bá mú ọtí yóò tán yányá yóò àtẹ̀kùn yóò síbẹ̀ sínú ọ́fíìsì tẹ́wájú wa kan lẹ́kùn tẹ́wájú ní ọ̀gá wa tọ́ ìdílẹ̀kùn òsì ọ̀gá ti ọ̀gá ọ̀gá ti di nǹkan mìíràn ó ti wà lẹ́kùn pọfẹ́sọ̀ ẹnìkan wá fún mi ní kejì kan lọ yunifásitì nàìjíríà yìí pọfẹ́sọ̀ bá kẹ́mísírì kan bẹ̀ ó mo ti gbájú kan dálẹ̀ lọ tí bá tó wá ń kà wọ̀nyẹn ń kílà yóò ti dis me yóò Some of our people, please don't copy me. Please don't copy me. <laughs> oh, Sẹ́fàlì ọ̀gá wáyé wáyé lè rí ló kọ́pì yìí. Yóò bá bẹ̀rẹ̀ analysis lórí ìgbà àtàbúrú ti mẹ́mẹ́. Ọkàn tí nkiri, ọkàn tí nkiri, ọkàn tí nkiri, ọkàn tí yóò sì mú sìgá yóò tó mú kíláàsì excuse me yóò fi bọ́jọ́ sẹ́kàn yóò sì fà yóò fà yóò fà láàrin ìdẹ́jú mélòó gan ó ti fọ̀ pàtàkì. Ìgbà mélòó? yóò tún wọn kíláàsì orí tó tún ti gbóná wá tó tún máa dálẹ̀ tó fi ń bùtù jẹ. ọlọ́run bá kọ́ fáìsì bẹ̀rẹ̀ kọ́ sànù wa ẹni ọba lọ́dọ́ jù ọlọ́run ti nítorí lára wa nú ọ̀gọ̀ ọlọ́run bá sọ̀dọ̀ tán ọlọ́run wa lágbára afáìmọ̀ ọkọ ẹni èjì wọn náà fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀ta ẹni àrùn ẹ̀fà ó tó bá wọ̀ náà ọ̀yà àánú. sọlá ìwà ìwà rihal. Òun ló wá zama na ka fito mi shi da ṣùgbọ́n kì í ṣe táwọn bá mọ̀ ọ̀sán tó kéèyàn ká tó wúra ẹ̀kọ́ wà lọ́rẹ̀ ẹ̀ lọ́ọ́ ká tó wà lọ́wọ́ náà aláàbò ọ̀sán tó kọ́ ká bí ìrẹ̀ta tòlè kò sówó ti ẹ̀ mọ̀ ẹ wá tó dára kan tó bá mẹ́rù ọkọ̀ tó wà lọ́wọ́ náà ẹ bá wọ́n ti bẹ́ẹ̀ bá dàrẹ àwùjọ yìí bàjẹ́ àwùjọ yìí wá ní pàmò ẹ̀rọ kájú kí ni sọ̀rọ̀ náà ó lè sọ̀rọ̀ rẹ̀ ẹ̀rí wà ó lè ṣe ṣe ẹ̀rí wà àwọn yàrá wà lẹ́nu ọ̀hún àwọn máa ṣe ẹ̀rí wà ṣùgbọ́n obìnrin tó tó ìwọ́n mọ̀ ní ilé ọmọ ìrìn wà kó lè tó bá ti pín iṣẹ́ wẹ́ẹ́ nípa àwọn